ìwé Pọ́ọ̀lù sí àwọn ará Éfésù Éfésù orí kìíní. Èmi Pọ́ọ̀lù àpọ́stélì Kristi Jésù nípa ìfẹ́ Ọlọ́run ní mo ń kọ ìwé yìí sí àwọn ènìyàn Ọlọ́run tí ó wà ní Éfésù àwọn tí wọ́n jẹ́ olóòótọ́ sí Kristi Jésù kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Olúwa Jésù Kristi kí ó wà pẹ̀lú yín ẹ jẹ́ kí a fi ìyìn fún ọlọ́run Baba, olúwa wa jésù kristi tí ó ti fi ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ti ẹ̀mí fún wa lọ́run nípasẹ̀ kristi òun ni ó yàn wá nípasẹ̀ kristi kí ó tó fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ ó yàn wá kí a lè jẹ ẹni tí a yà sọ́tọ̀ tí kò ní àléébù níwájú rẹ̀ tí ó sì kún fún ìfẹ́ ó ti pinnu tẹ́lẹ̀ láti fi wá ṣe ọmọ rẹ̀ nípasẹ̀ jésù kristi ohun tí ó fẹ́ tí inú rẹ̀ sì dùn sí nìyí kí a lè mọyì ẹ̀bùn rẹ̀ tí ó lógo tí ó fi fún wa lọ́fẹ̀ẹ́ nípasẹ̀ Kristi àyànfẹ́ rẹ̀ nípasẹ̀ Kristi ni a ti ní ìdáǹdè nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nípasẹ̀ rẹ̀ ni a ti rí ìdáríjì gbà fún àwọn ìrékọjá wa gẹ́gẹ́ bí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ a ní oore ọ̀fẹ́ yìí lọ́pọ̀lọpọ̀ ó fún wa ní gbogbo ọgbọ́n àti òye ó jẹ́ kí a mọ àṣírí ìfẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ètò tí ó kún fún oore ọ̀fẹ́ tí ó ti ṣe nínú Kristi èyí ni pé nígbà tí àkókò bá tó kí ó lè ṣe ohun gbogbo ní àṣeparí nínú Kristi nígbà tí ó bá yá ìbáà ṣe àwọn ohun tí ó wà nínú àwọn ọ̀run tàbí àwọn ohun tí ó wà lórí ilẹ̀ kí ó lè sọ wọ́n di ọ̀kan nínú Kristi nípasẹ̀ Kristi kan náà ni Ọlọ́run ti pín wa ní ogún ètò tí ó ti ṣe fún wa nìyí òun tí ó mú ohun gbogbo ṣẹ gẹ́gẹ́ bí ìfẹ́ ọkàn rẹ̀ àyọrísí gbogbo èyí ni pé kí àwa Júù tí a kọ́kọ́ ní ìrètí nínú Kristi lè yìn ín lógo nínú Kristi kan náà ni ẹ̀yin tí kìí ṣe Júù ti gbọ́ ọ̀rọ̀ òtítọ́ tí í ṣe ìyìnrere ìgbàlà tí ẹ gbàgbọ́ nípasẹ̀ rẹ̀ ni Ọlọ́run ti fi ẹ̀mí mímọ́ tí ó ṣe ìlérí fún yín bí èdìdì ẹ̀mí mọ́ yìí jẹ́ onídùúró oògùn tí a ó gbà nígbà tí ọlọ́run bá dá àwọn ènìyàn rẹ̀ nídè kí a lè yin ọlọ́run lógo nítorí èyí láti ìgbà tí mo ti gbọ́ nípa ìgbàgbọ́ yín nínú olúwa jésù àti ìfẹ́ yín sí gbogbo àwọn onígbàgbọ́ èmi náà kò sinmi láti máa dúpẹ́ nítorí yín mo sì ń rántí yín nínú àdúrà mi mò ń gbàdúrà pé kí ọlọ́run Baba olúwa wa jésù kristi bàbá ológo lè fún yín ní ẹ̀mí ọgbọ́n kí ó sì jẹ́ kí ẹ ní ìmọ̀ tí ó kún nípa ohun alára mo sì tún gbàdúrà pé kí ó lè là yín lójú ẹ̀mí kí ẹ lè mọ ìrètí tí ó ní tí ó fi pè yín kí ẹ sì lè mọ ògo tí ó wà nínú ogun rẹ̀ tí yóò pín fún yín pẹ̀lú àwọn onígbàgbọ́ àti bí agbára rẹ̀ ti tóbi tó fún àwa tí a gbàgbọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ títóbi agbára rẹ̀ ó fi agbára yìí hàn nínú Kristi nígbà tí ó jí i dìde nínú òkú tí ó mú jókòó ní ọwọ́ ọ̀tún rẹ̀ lọ́run ó ga ju gbogbo àwọn ọlọ́lá àti aláṣẹ àti àwọn alágbára àti àwọn olóyè tí wọ́n wà lójú ọ̀run lọ ó tún ga ju gbogbo orúkọ tí ènìyàn lè dá lọ kì í ṣe ní ayé yìí nìkan ṣùgbọ́n àti ní ayé tí ń bọ̀ pẹ̀lú ọlọ́run ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ Kristi yìí kan náà ó fi ṣe orí fún gbogbo ìjọ onígbàgbọ́ ìjọ ni ara Kristi Kristi ni ẹ̀kúnrẹ́rẹ́ ohun gbogbo òun ni ó mú ohun gbogbo kún